الحمد لله رب العالمين واشهد ان لا اله الا الله وحده لا شريك له اله الاولين والاخرين واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد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 eléyìí tó tọ́ka sí ìwà burúkú kan eléyìí tí òfin ọlọ́run ọba tọ́ka sí pé haram ni kọ̀tọ́kọ̀ yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí ìwà burúkú pátápátá gbáà ni gbólóhùn náà ni adìyásá adìyásá lédè lárúbáwá wọn ní ìtumọ̀ rẹ̀ òun náà ni atẹ̀lẹ́l ìjẹ́ nǹkan yẹpẹrẹ ìjẹ́ ẹni tí ń ṣe nǹkan yẹpẹrẹ ṣùgbọ́n nínú ìtumọ̀ tó mú wá nínú ṣẹ̀ríà wọn lọ náà ni kéèyàn máa ṣe nǹkan tó sọ̀yàn di ẹni tí ò ní àkàsí ẹni yẹpẹrẹ torí ẹ̀ tọ́wá ni wọ́n ń pè ní wọ́n ní huwa alladhi yuqirru al-khabatha fi ahlihi náà lẹ́ni tí ń fọwọ́ sí ìbàjẹ́ ìṣekúṣe lára ìyàwó rẹ̀ ayé sàṣẹnuhu alẹ ẹhlẹ ẹni tí ń wo ṣíṣe ìbàjẹ́ tí ń wo pé ṣíṣe ìbàjẹ́ kò burú kó máa tọwọ́ ìyàwó ń wá wàkìlá wọn ní àwọn ẹlòmíín tún sọ pé ìtumọ̀ àdéhùn òun náà ni alladhi la ghirata lahu ala ahlihi òun náà lẹni tó ṣe pé kò jówó lórí ìyàwó rẹ̀ àdìyàsá ọ̀nà ni kéèyàn jẹ́ ọkọ kó sì wàá jẹ́ pọ̀ wọn bìlà kó dààmú fún nǹkan tí ìyàwó rẹ̀ bá ń ṣe pàápàá jùlọ pẹ̀lú àwọn ọkùnrin míì eléyìí tó ṣe wípé ó lè padà já sí zina ìṣekúṣe ìwàkiwà kóbìnrin ó padà di panṣágà kó di alágbèrè mìíràn. tonti kọ́ ọ̀dẹ̀ rẹ inú ilé rẹ iná ní ti ń jẹ́yàwó ṣùgbọ́n ìwọ ò dààmú pẹ̀lú ohunkóhun eléyìí tí ìyàwó rẹ lè wù máa ìyàwó rẹ lè máa hù nínú wà eléyìí tó ṣe wípé ó ní í ṣe zina èyí tí máa mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó kí máa ìyàwó eléyìí jẹ́ nǹkan tó ṣe pé kìí sábà jẹ́ nǹkan bàbàrà láwùjọ tó bá dọ̀tí tí ìbàjẹ́ bá ti pọ̀ obìnrin bí ti ṣe ń bímọ fọ́kọ iná àlàyé tún wà fún láti máa bímọ fẹ́lòmíì láì ṣe ẹ́ńjìnì tá à ń gbẹ́yìn lọ fún ipe kọ́ bá wa pẹ́yìn kọ́ wa pa ẹyin kẹ́yìn ọ̀dọ́ máa díẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ o ti wá fira rẹ lẹ̀ fún gbogbo ọkùnrin gbogbo kálukú gbogbo kó wá iná ló lè máa bọ́ ọ ṣe zìnà ẹnìkan ò ní juwọ́ sí ọkọ amádàlóhùn ẹnìkan ò ní ṣẹ́jú sí ọkọ òpóòrí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àwà burúkú ìwà rádaràda yìí rí kó ti di tọrọ ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àwùjọ wa ṣebí obìnrin òun náà ní ti ń gbé lọ́dọ̀ ọkọ rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ kótó ti kọ́ bẹ̀rẹ̀ sí ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ nínú àwọn ọ̀rẹ́ tó ti ní láti ìbẹ̀rẹ̀ gbésí ayé rẹ̀ táwọn máa wá wá wá nígbà táwọn bá wá dọ́dọ̀ rẹ̀ nígbà tó pélé ayé làwọn fojú sí àwọn ò ní bẹ̀rù ọlọ́run ọba bíi ti wòlé òkèrè ma wọ́n máa sọ pé aa tọrẹ wa irú bí tó ń gbé a aa wọn ò lè ṣe nǹkan báyìí fún ẹ wọn lè ṣe nǹkan báyìí fún ẹ <coughs> kódà wo ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ kọ̀ọ̀kan nínú tiwa ẹyọ kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ yìí ó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà àádọ́rin ẹgbẹ̀rún náírà ni wọ́n rọ kọ̀ọ̀kan nínú ẹ̀. àṣàdédé dẹni tó ń lorú àwọn ẹ̀rọ yìí àfi látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wa àwọn ọ̀rẹ́ wa kùnrin àwọn aláṣìírí wa àwọn àlè wa àwọn náà ní bá wa ra rú ẹ̀ ìwọ jókòó kọ gan kabi tó wa yẹn òṣì tí ó pọ̀ iná lọ ra gbálẹ̀ yẹn ọkọ wa lọ ibi tí ọkọ wa dé nígbà tí ọkọ dé ọba ìyàwó ipò ti fi ẹ̀gbẹ́ bìkan nínú yàrá ó fi ṣebi tó dárí kọ sí ọwọ́ afajúro ní iwájú ọkọ. ó sunu dúdúdú bí ẹni tí wọ́n so pa kí ló dé ó sọ yìí pé òun fẹ́ kí ọkọ kọ yọ̀ǹda fóun òun náà fẹ́ lọ sílùú àwọn ìyàwó bá sì gbéra láti ibi tó wà ó lọ sílùú wọn ó tó dé kò dé ó tó dé kò dé lẹ́yìn ìgbà tí ń lọ bí ọ̀sẹ̀ mélòó ìyàwó darí dé ó wá kó àwọn ẹ̀bùn dé lọ́lọ́kan ọ̀jọ̀kan nínú àwọn ẹ̀bùn tó náà mú bọ̀ òun náà ní ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ léyìí tó náà tún jẹ́ olówó iyebíye ọkọ̀ lálàárù rẹ̀ rí à ara bùn ìyàwó subhanallah sẹ́wọ̀n pé àwọn ọkọ̀ míì náà níṣẹ́ làwọn náà dàbí gbẹ̀wù dání ẹni tó ṣe pọ̀ nǹkan ọ̀gbádùn ó bùkátà kan gbé lọ sípẹ́tù àmọ́ ń wọn bá gbé sọ pé ń sọ wípé ẹ̀jẹ̀ tí máa mú kéèyàn ti ẹ̀jẹ̀ ọ̀nà tí máa gbà débi tí àyè rẹ̀ wà ó dí kí wọ́n sí kàn subhanallah ìyàwó wa tún kọ́ ẹ̀bùn oríṣiríṣi ó tún kó fọ́kọ láì mọ̀ pé gbogbo ẹ̀bùn tí ìyàwó kó wá yẹn àtọ̀dọ̀ àlè ló ti gbà subhanallah ní ìgbà tí ọjọ́ ò tíì lọ púpọ̀ ìyàwó bá ti pọ́ yọwọ́ mọ́kọ lọ́wọ́ ìwárí ọjọ́ tẹni tó ti mà tẹ́lẹ̀ ìyàwó yìí sì ti wà nílé ọkọ lọ́dọ̀ ọkọ yìí wọ́n ló ti súnmọ́ ọgbọ̀n ọdún ọgbọ̀n ọdún ó ti bí ọmọ tó ṣe pé ọmọ ń ọdún díẹ̀ ló kù tó ọmọ yẹn ó fi graduate ní yunifásitì àwọn àbúrò rẹ̀ náà àwọn náà ń ṣèpalẹ̀ máa ti wọ yunifásitì ẹ dákun kí ló tún kù mà ìyàwó bá digbá dirù ló bá sọ pé òun fẹ́ lọ sí òkè òkun nítorí pé aláṣìírí òun ọwọ́ àlọ́hùn ọlọ́run fẹ́ rún lẹ́kún torí rẹ̀ kọ́kọ́ má bínú kọ́fọ́ ọwọ́nu ó sì di gbogbo ẹrù ó gbé kandíyàn ó sì kó ń lé wọ́n bẹ̀ títí ó lòun ò ní gbà wọ́n sá lọ sí títí ó lòun ò ní gbọ́ ìyàwó bá sì lọ. nígbà tí ó tó bí ọ̀sẹ̀ mélòó ìyàwó bá tún dé tó ń tẹ́rù rẹ̀ bí ẹni tí wọ́n lé ń lù ó tún wá ń kanlẹ̀kùn títí tọkọ ó ṣílẹ̀kùn báyìí ìyàwó ló tún kàn kí ló dé ah, kí ló ṣẹlẹ̀ ó ní ẹ̀ ó ní wọ́n ń kọrin fún un òun fẹ́ kẹ́yìn náà kọ́ fóun ìsáǹsá mà tún dé sáǹsá wo ló tún dé síbi ó ti lọ ó ti lọ ó ti parí àwọn Yorùbá níbi tá a bá ti sọ́dà àárọ̀ àìtúnṣe ká alẹ́ má kí ló tún wá ṣe ló bá sọ pé ẹni tó ń pè lálásìírí òun àṣetúnà àṣírí ni ẹ má bínú ẹ dákun ẹ gbóhùn padà ẹ ohun ọ̀tún ní ṣe bẹ́ẹ̀ má ni wọn náà bá sì tún ní kọ́ wọlé. Hmm, tọ́ba tún ṣe bẹ́ẹ̀ ọkàn àbùkù ọ̀dájú pọ̀ ọ̀gbádùn ọ̀gbádùn ìyẹn gbéra rẹ̀ lódindi ó gbéra rẹ̀ lódindi tẹ́nitẹ́ni ènìlẹ́rú rẹ̀ ọwọ́ adé ọlọ́ọ̀bálẹ̀ ọwọ́ adé ẹni tó ń pè lálásìírí òun àṣetúnà àṣírí ni ah, àṣírí ọlọ́run tó ti ó tún túra rẹ̀ fún ó tún túra rẹ̀ fún ìwọ́n tún wá ní kọ́ wọlé hàn kò burú hmm, wọ́n ní tá a bá adarí jẹwé ni talẹ kọtaléwé subhanallah ó ti gbagba kúgbà ó dájú pọ ọgbádùn ọgbádùn rárá ìyàwó rẹ ń sọ fún ẹ ó nínú àwọn ọmọ mẹ́ta yìí actually ọmọ ẹlẹ́ẹ̀kejì ẹ ṣe tiẹ̀ ó sì ní kò burú hmm, kò burú ó ṣẹlẹ̀ láyé àwọn bàbá wa àwọn tá a ní bàbá yín tó ní ká máa gbagba kúgbà ọlọ́mọdé ìyẹn lọ́wọ́ gbọ́mọ ọlọ́mọ wa ó gbé wọn ó gbé bọ̀ ọ́ lábẹ́ wípé wọn ló ní ìwọ náà sì ń fọmọ ọlọ́mọ ló ń jẹ òun fún lówó ọlọ́mọ rẹ ni lẹ́yìn tásìrì ti tú kí ló tún kù mà òfin ọlọ́run ni pé tẹ́lẹ̀ náà gbogbo ọmọ tíyàwó ń bí fún ìwọ ló ní lópin ìgbà tásìrì ọba ti tú tásìrì bá tú wọ́n sọ pé zina ló ń ṣe tó ń fi bímọ yìí so ńgbà tọ́lọ́run ti kọ́ tásìrì ti tú kò sí wàhálà mà kò sí wàhálà mà bí akramakumullah àwọn fámìlì ìyàwó ń bọ ọjà wọn ni ti ń bí àwọn nú ọrụ ọ̀rọ̀ rẹ̀ òun náà ní kò jẹ́ káwọn kọ́ mọ àwọn kọ́ lọ àwọn ọ̀rẹ́kùnrin tó àwọn ọ̀rẹ́kùnrin sì lọ́rẹ́ rẹ̀ kó tó di ọkọ ó ti ọkọ wá ń bù ń bà ọjà wípé ò láwọn pé irú ròǹbòrùn òun náà níyàwó àtàwọn fámìlì ẹ wá rí i pé ti bí ẹni mú mi lọ́pọ̀lọpọ̀ kà sí wọn ká kún nǹkan tó burú wọn ká kún wá àbàjẹ́ ọ̀pọ̀ àìmọye nínú àwọn èèyàn iná ló jẹ́ pé wọ́n ti fìgbà kan bẹ́ sínú agbami rẹ̀ rí ọ̀pọ̀ àìmọye nínú àwọn ẹni tó láwọn bí magan láwùjọ wa làwọn náà mọ̀ títí dọ́dọ̀ lọ́n wípé àwọn ọmọ àwọn yìí sọmọ àwọn torí pọ́ máa zì náà níwọ̀n bẹ́ẹ̀ lọkùnrin mà obìnrin náà dà mà eléyìí ọjọ́ nǹkan tó ṣe kó burú jáì tó yẹ kọjá pé àwa wọ̀rọ̀ kọ́ afisada òpin fún láwùjọ wa nítorí pé àwùjọ tẹ rí yẹn ọwọ́ nù àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní mi wọn ò ní yé máa bẹ nínú oore lópin ìgbà tí zina táwọn zina ọba ti pọ̀ láàrin wọn zina bá ti láwùjọ nítorí dájú ni pé oore ti pẹ̀yìn o torí ẹ ẹ̀yin tẹ́ ń fẹ́yàwó ẹ̀yin tẹ́ ń níyàwó àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ àti mójútó àwọn ìyàwó yín òun náà ní bàbàrà ìyàwó ẹ ọgbọ́dọ̀ mọ̀ pé ibi tó fi sí lọ́wọ́ à ìyàwó ẹ ọgbọ́dọ̀ jáde láì jẹ́ pọ́ gbàyọ̀ǹda rẹ ìyàwó ẹ ẹnìkan ọgbọ́dọ̀ wá kókó kókó ń wáyàwó rẹ wá láì jẹ́ pọ́ ọmọ sí gbogbo nǹkan tẹ́sí ìsìláàmù tó tò kalẹ̀ yí báyìí gbogbo bíi tí islam fẹ́ kọ́ lọ náà ní pé bí ìbàjẹ́ ò ṣe ní ṣẹlẹ̀ báwọn ìyàwó yóò ṣe ní jọ́nzìnà tí wọn náà ní tọ́kọ ní zìnà ara nǹkan tí islam fẹ́ fàyọ̀ nù ìyàwó sọ pé òun fẹ́ lọ sọ́jà àwọn abáyàwó lọ́sípẹ̀tù kí ló gbé ọdọ sípẹ̀tù ìyọ̀dà gbà ní pọ̀ ń lọ sọ́jà tí wọ́n á máa pe hospital lọ́jà nílé tí ẹ òun tún rí pọ yẹ kó òun ọyà abẹ ni rárá o kọtọ lábẹ òfin ọlọ ibi tó sọ pé ń lọ pàtó ibẹ̀ lọ gbọ́dọ̀ mórílẹ ìyàwó rẹ ọ sọ yìí pé ọ̀rẹ́ òun bìnrin ọfẹ wò ń wá mélòó lọ̀rẹ́ rẹ bìnrin tọfẹ wọ wá ẹnìkan náà ni lọba délé lọba bá pé wọn pé mẹ́rin kí ló dé ṣe bí èèyàn kan lọ sọ pé ń wọ ọ bọ báwo wọn ti wá pé mẹ́rin ọgbọ́dọ̀ béèrè àyàfi tó bá pé gbẹ̀wù dání Nigeria limited ìníwọ́ èyí sọkọ gidi sìbẹ́yìn náà mọ̀ pé eré kínlájà ń bẹ́kùn sí ọ̀rẹ́ wo lobìnrin ń bóbìnrin ṣe síbá obìnrin máa ń kọ́ra wọn bàjẹ́ ni àwọn obìnrin máa kọ́ra wọn ní gbogbo ọ̀nà tóbìnrin ọ̀tọ̀ tó fi pàdánù lé ọkọ ni obìnrin wo náà ni màláìkà ìkọ́kùkọ náà máa ń kọ́ra wọn wọn kọrin kọrin sí ẹlòmíì létí nígbà tó sì jẹ́ pé ọpọlọpọ kéé ronú wọ́n ìlú ọpọlọ tọ́lọ̀ wọn bá fún wa orin kọrin tí wọn ń kọ sí létí yẹn ńlọ wọn máa lò yàtọ sí ọrọ dáadáa tẹ́lòmíì ń bá sọ wípé má balẹ̀ ọkọ rẹ jẹ́ àwọn obìnrin máa ba tara wọn jẹ ni torí di eléyìí tí wọn bá wá jẹ kó fòfin lélẹ̀ tó o bá gbá yọ̀ǹda pé nìkan wọ ọbọ tí wọn bá banú lé ẹjọ́ ńlọnù kíyàwó rẹ̀ ọmọ bẹ́ẹ̀ nítorí pé kó lè bá a jẹ́ pé yọ tọ́jọ́ yọ pẹ́ pẹ̀lú rẹ̀ ikú ni ọ yà yìí ọgbọ́dọ̀ jẹ́ni tó mójútó lè rẹ̀ o ẹnìkan lọ́kọ ẹnìkan á máa ń pè gbogbo ìgbà ọkùnrin ni ọkọ wa sọ pé ta lọkùnrin ti ń pè ọ yìí ó lẹ ti lé jù à ṣé kí n máa wòran ni kí gbogbo lè tèmi ọmọ bàjẹ́ kọ́ máa jò ó ní actually nígbà tó ń wà ní ilé ẹ̀kọ́ gíga ẹni tó ń pè òun yẹn òní lẹ́kítọ́rà àwọn òun sì ní kí lẹ́yìn ọgbà fóun tó ṣe sábàbí tóun fi parí ilé ẹ̀kọ́ gíga òun ẹ dákun sóò tí ì parí dìsì tẹbílẹ̀ ọkọ lọ wà ní ìsìn kí lọ́ wá dé tó fi jẹ́ pé náà ni ó jí pè ọ́ lẹ́kítọ́rà ni ó pè ọ́ kó tó di pa sùn lójoojúmọ́ irú lẹ́kítọ́rà òfòwò nìyẹn. so ìwọ wa ní kò sí tó burú ń bẹ̀ because bó ṣe ń ṣe láìfù rẹ̀ bọ̀ náà nù ọ̀dájú pọ̀ gbádùn ọ̀dájú pọ̀ gbádùn. ìyàwó ẹ ó bímọ ẹ wá ń ṣe àkíkọ ìyàwó wa ní kí wọ́n gbàga lóríṣiríṣi wọ́n gbà àwọn àga kọ́lọ̀ oríṣiríṣiríṣiríṣi ìwọ tó wá jọkọ òsì bí léèrè pé là ń gbàga fún ganarí àwọn ta là ń gbàga fún o lè béèrè ó dàbí ìgbà tó ṣe pé wọ́n ti forí rẹ̀ gba pààrọ̀ o lè sọ̀rọ̀ rárá ọwọ́ kíyèsí pé báwọn àga ti ṣe rí èyí tí wọ́n gbà tọ́jú aláwọ̀ yeye àwọn ọkùnrin kan jókòó sí orí àga wọn jókòó yípo ẹ̀wù aláwọ̀ yeye wọn wọ̀ àga tí wọ́n gbà tó ń ti tábìlì aláwọ̀ aró àwọn ọkùnrin kan tún jókòó yípo aṣọ aláwọ̀ aró ni làwọn wọ̀ èyí tí wọ́n gbà tó jẹ́ àga funfun àti tábìlì funfun àwọn ọkùnrin kan jókòó yípo àwọn wọ aṣọ funfun bẹ́ẹ̀ so nígbà tí ẹgbẹ́ tí wàá re gbẹ́tẹ́gbèrègbè tí kálukú ti túká ìní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tọ́ lólobó pé ṣé ìtọ́sẹ̀lẹ̀ níjọ́ àkíkọ̀ rẹ̀ yí ọ ó ní kò yí òun ẹ̀ láyé mi wọ́n láwọn ẹni tó wọ aṣọ aláwọ̀ yeye tí wọ́n jòkó yí àga àti tábìlì aláwọ̀ yeye po àwọn làwọn àlè grade one fún ìyàwó rẹ̀ la ilaha illallah àwọn èyí tó wọ aṣọ aláwọ̀ aró tí wọ́n jòkó yí tábìlì aláwọ̀ aró po àwọn náà ní àwọn àlè grade two fún ìyàwó rẹ̀ ọ̀wọ́ ara wọn ti parí yẹn àwọn ni àwọn àlè grade three àwọn ẹni tó yẹ pé ìyàwó rẹ̀ sì sẹsẹ ń mọ wọn ni àwọn náà sẹsẹ ń mọ ìyàwó rẹ̀ ni la ilaha orí rẹ̀ wá fẹ̀ sí àfi lórí tírélà tí wọ́n dàbò pé kójú ọmọ bàa pẹ̀rù tí ń ẹ̀ àbá ló wá pé ẹ sì sọ fún mi jọ́nà á tí bá lọ mọ̀ jọ́nà ẹ̀ irọ́ lásán kí lọ́ọ́ bá ṣe ọ̀pọ̀lọpọ̀ wọ́n kàn máa ṣe bí ọkọ gidi náà ni àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ọkùnrin ni wọ́n ń jọ lé dá níjọ́ tí àwọn èèyàn bá ń bẹ́ lé yóò dòbin kíákíá ni akramakumullah ebi irú rẹ̀ náà ní ṣẹlẹ̀ láwọn àwùjọ gbogbo tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn àlè náà ni àlè lọ́tún àlè lọ́sì ìyàwó rẹ̀ ń ṣe zina ọmọ orí nǹkan kan ṣe sí ọmọ ẹnìkan gan lálẹ́ ìyàwó rẹ̀ orí nǹkan kan ṣe sí irú èèyàn wo wá nìwọ irú èèyàn ni ọ torí ẹ ẹni tí bá ń hùwà burúkú yẹn tọ́jà yìí pé kò sí owú lára rẹ̀ ní ṣe yẹn ọ takò àdámọ́ ọmọ èèyàn nínú tọ́lọ̀ wọn bá dámọ́ wa òun náà ni pé ntọ́ bá jẹ́ tiwa tó sì jẹ́ tiwa tọ́tọ́ pé kéèyàn ọ yáyàn lò èèyàn á máa sọ ọ̀yàn yáyàn lò á ń bọ̀sibọ́sí ntọ́ jẹ́ tiwa tí ọ̀tọ̀ káyáyàn lò. kọ́ọ̀pù nìsí a lè yá àyàn lò a lè yá àyàn lò bẹ́ẹ̀ ni abọ́ a lè yá àyàn lò ṣùgbọ́n àkàràmọ̀kùmọ̀lá àtàbọ̀ àti kọ́ọ̀bù àti síbí ṣé gbogbo èèyàn náà la lè yá ni kì gbogbo èèyàn lè yá káńsẹ̀ tí sọ bí àwọn adẹ́tẹ̀ bí aká ya wọn lábọ́ yín ẹ̀ adẹ́tẹ̀ aká ẹ̀ adẹ́tẹ̀ àti aká ẹ̀ yà wọ́n síbi yín àgbà tí èsì pé yàn náà gbádùn àti yọ àwọn eléyìí dànù ọ̀rẹ́ rẹ̀ kan wà tó yẹ pé rírùn lẹ́nu rẹ̀ máa rùn ó wà ní ẹ̀dẹ́kun mọ́ fẹ́ kẹ́ yá mi kọ́ọ̀pù àti síbi yín mọ́ fẹ́ mu gàrí ẹ ronú sí abẹ́ẹ̀ ni ronú sí torí ẹnu rẹ ti máa ń rùn yìí pọ̀ tí ẹ má lọ kó bẹ́nu olúwa rẹ̀ ẹ ní sọ́jáde o. ẹ máa màánu pé um, kọ́pù tó béèrè fún un àmọ́ ibi táwọn ọmọ sọ sí kọ́pù èwo gan tiẹ̀ nílá ṣe ayọ́ ni àbí oníke ẹ ti mú kan gbogbo ẹ̀ láti ẹ̀ wá rí torí kíni torí pẹ́nu rẹ̀ ń rùn Allahu akbar báwo wá ní nǹkan tó jẹ́ tiwa tí ọ̀tọ̀ ká yáyàn bí ìyàwó ẹ̀ ó sì lè yáyàn àwọn yorùbá gan ni yá mi ń ṣòkòtò rẹ ó ṣe é gbọ́ yá mi ń fìlà ó ṣe é gbọ́ kódà yá mi lágbádẹ ó ṣe é gbọ́ àmọ́ yá mi yàwó ẹ nígbà tí ó ṣe pé yàn ọgbádùn téèyàn sì ṣerú àwọn ẹ̀yà kan tí wọ́n máa ń fi ìyàwó ṣàlejò wọ́n ní ṣàlejò bá bá wọn wọ́n á sọ fún ìyàwó wọn pé tọ̀ ń fi ọ́ yá ọ̀rẹ́ mi lálẹ́ yìí kọ́ lọ sùn tí ẹ gbọ́dọ̀ so ọlọ́run dákun má jẹ́ kí àdámà tí wọ́n dorí kodò àwọn ẹ̀yà bá ń ti wọn sẹ́wọ̀n káwọn ti dorí sí mi nǹkan tí ó jẹ́ téèyàn téèyàn èyáàyàn nínú rẹ̀ níyàwó wa ó ti ṣe wá gbọ́dọ̀ jẹ́ nínú àdámà tọ́lọ̀ ń dámà wa òun náà nípẹ́ nìkan ò sí láyé kò sí ẹnìkan láyé tí ó wàá máa wá gbà wípé kí ẹnìkan kẹ́nìkan kọ́ lára ìyàwó tòun fún kínní kọ́dọ̀ onítọ̀ wọn ọba jẹ́ kèfèrí onú ọgbọ̀n kankan nù ẹ̀mí rẹ̀ pé irú kínní ṣẹlẹ̀ yìí irú lọ́kùlọ̀ wo lọ fi lọ́ mi yìí kátó wá pé ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí tọ̀gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àtọ́jọ́ kan yìí akramakumullah dídátọ́ lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa dá wa ẹ̀dátọ́ dáa ni o wàláhì ẹ̀dátọ́ dáa lọ́lọ́ọ̀dá àyàfi. téèyàn fúnra ara rẹ̀ tó bá sẹ̀sà àti bà àdámà rẹ̀ jẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ẹranko tẹ́ rí nǹkan wọ́n máa ń jowó àwọn ìyàwó wọn ẹranko wọ́n máa ń jowó àwọn obìnrin wọn pa àwa wọn bá dá léèyàn alimami zahabi rahimahullah wọn ní sẹ́ẹ̀rí kéèyàn ọmọ lówó kó máa wòran pé zina máa sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nítorí pé ẹ̀ṣẹ̀ kan ni tí ò ní jẹyàn wà lìjẹnà ẹni tó bá ti rí bẹ́ẹ̀ ò ní wà lìjẹnà so ó ti wá hàn pé ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá fura mà ipe ìyàwó òun ṣe bàjẹ́ tọba wa gbórí kú òbí ìgbà tóun ò rí nítorí ìfẹ́ burúkú kan tó ní sóbìnrin o ah ó ti ṣubú sínú ti ọ̀dà ìfẹ́ wò ńlọ a lè mú ọ máa wò pé ìyàwó rẹ ń ṣe zina kò sì gbẹnu lọ. bákan náà wọ́n lẹ́lòmíì a máa gbẹnu lọ́wọ́ nígbà tó bá rí i pé ìyàwó òun ń ṣèbàjẹ́ nítorí owó kan tó jẹ ìyàwó tówó yẹn sì pọ̀ tí ọ̀ma bò ń ṣe lè rí san. yọmọ àwọn òpè bí ìyàwó náà sì sàánú ó náà láṣìírí ọ yóò ń lówó ojú ní rojú sànù ìbò sànù náà ó yẹ kó náà sànù rẹ kó wọn bò láṣìírí. wọn lẹni tó bá ṣe bẹ́ẹ̀ náà ó náà ṣubú sínú aburú ni. wọn nígbà míì ẹlòmíì máa rí ìyàwó rẹ̀ pé ń ṣèranù tí ò ní wọn ní nítorí sọdá àkí tó jẹ ìyàwó rẹ̀ sọdá àkí yìí sì jẹ owó tabua tí ò tí ì rí san. ẹ dákun sótún yẹ kó o ti torí sọdá àkí kọ́ wa fòǹzì náà lẹ̀ nínú ilé tiẹ̀ ó pé kọ́ máa lọ gbèsè tọ́jú máa san gbọ̀ báyà. ẹlòmíín sì ti torí pé ìyàwó yìí ti ń ti ń ṣèbàjẹ́ yìí ọláwọn ọmọ wẹ́wẹ́ tó bí fóun tó ń bá ní kóun ó lè dànù kò ní bá ìrọ̀rùn dé o torí pé obìnrin yìí lè lẹ́jọ́ nípa pé àwọn ọmọ wẹ́wẹ́ yìí lẹ́yìn ìgbà tó léun ẹ bá ní lórí ọmọ kọ̀ọ̀kan lóṣooṣù táwọn ò fi máa tọ́jú wọn òun ò sì lówó yọ wá ti torí bẹ́ẹ̀ yọ máa wo obìnrin ran lórí pé ń ṣèbàjẹ́ ẹlòmíín sì máa ti torí pé wọ́n fi obìnrin yìí wọ́n fi bò ńlá sí rí ni wọ́n fi sàánù òní nígbà tó ń fẹ́ kò ní dáa kó wọn wá ti torí ìranù tí ń ṣe kó wọn wá lé lọ bá ṣe jọ máa yí mánu á máa ṣe sùúrù fúnra wa ni ta ni sùúrù tí ò dáa. الإمام الذهبي ولا خير في من لا غيرة في في من لا غيرة له wọ́n ní kò sóore kan lára gbogbo ẹni tí ó bá ti sówú lára rẹ̀ gbogbo ẹni tí ó bá ti sówú lára rẹ̀ kò sóore kan lára rẹ̀. ó wà nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma anna nabiyallahu sallallahu alayhi wa sallam yaqul. ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة العاق لوالديه والمرأة المرتجلة والديوث وثلاثة لا يدخلون الجنة العاق لوالديه والمدمن على الخمر والمنان بما أعطى رواه الإمام النسائي بسند حسن صحيح النبي صلى الله عليه وآله وسلم wọ́n láwọn èèyàn mẹ́ta kan wà tó ṣe pé ọlọ́run ọba kò ní wò wọn tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù ọlọ́run ọba tọ́ga tó gbangba kò ní wò wọn tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù àwọn náà ni al-aaqu li walidayi ọmọ aláìgbọ́rọ̀ sáwọn òbí rẹ̀ méjèèjì lẹ́nu ọmọ abú ọmọ abú ọmọ rádaràda ọmọ aláìgbọ́rọ̀ ọlọ́run ọba ò ní wò tó bá ti jọ́ ọgbẹ́ni làlùkìyàmà kí sì ní máa sọ má dọ́ máa bú òun náà ní kọ́ máa wà kọjá pé kò lẹ́sìn kò níwà téèyàn bá lẹ́sìn tó bá níwà kò ní yọ máa bú. ọmọ rere nírú wọn máa jẹ irú wọn la nabi sallallahu alayhi wa tọka tọ́ka sí ipe ńgbà tá a bá kú tí wọn kankan lẹ fún wa má nǹkan péré ni ó tí wọn máa kọ rẹ fún wa nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn aw waladin salihin ọmọ rere tí máa ń fún ọmọ ò rere tí nípa ọmọ yín ò lè jọ ọmọ rere gidi ntí sọmọ àdọmọ rere ẹrí fún àkàkùn kankan ẹsìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ afẹ́sìn ṣe yẹ̀yẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ kẹsìn kankan àní yóò tún máa sọ fọmọ pé ẹ ló là wá gán kí ó ń sáyé rẹ̀ ń ara ẹ ló ń ṣe tá ara ọlá rẹ ń lọ ń kìbọn mi nítorí pé ńgbà tí wọ́n bá lọ tó ọba tán tó bá yẹ kó àwọn ọmọ rẹ bá mà nípa ẹ̀sìn àwọn náà ni ó jẹ́ ọ̀pá kùtẹ̀lẹ̀ fún ọ tí wọ́n máa kọ́ ládá fún ọ lọ lórí pé òbí máa rere òfin lẹ̀ sáyé ọmọ gbà ládá lọ́dọ̀ lọ àmọ́ ńgbà tọmọ ọba ti lẹ́sìn tọmọ ò ní wà nǹkan méjì yìí ni máa sọ ọmọ àdọ́mọ rí i. nítorí dájú òun náà ní pé ó rí yàn fi sáyé ọkàn lọ láì jẹ́ kó o forí paálẹ̀ mi àwọn ọmọ burúkú yẹn tí wọ́n ya ọmọ kọ́ ọmọ àwọn ọmọ aláìgbọ́rọ̀ sóbì lẹ́nu ọlọ́run ọba ò ní wò wọn tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù ọlọ́run dákun má ṣà wọn ọmọ wa bẹ́ẹ̀. àwọn kejì almar'atul murtajila obìnrin tí ń ṣe bí ọkùnrin àwọn obìnrin tí ń ṣe bí ọkùnrin ọlọ́run ọba ò ní wò wọ́n tó bá ti jọ́ gbẹ̀ndà ẹ rí i pé ńgbà tí ayé di pé gbogbo nǹkan dorí kodò báyìí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn obìnrin lónìí wọ́n ń bá kádàrá jà wọ́n ń sọ ìsọkúsọ nípa arú wọn tó lọ lọ́lọ́n dá wọn ni ayé gan ọba gbà. torí rẹ̀ ẹ jẹ́ káwọn máa múra bí ọkùnrin ẹ jẹ́ káwọn máa yọ bí ọkùnrin ẹ jẹ́ káwọn máa ṣe bí ọkùnrin ìwọ náà lára dákun wo àwùjọ wa lónìí kí ló tún kù káwọn obìnrin ó ṣe tí wọ́n fi dọkùnrin àyàfi irú dídá tọlọ ń dá wọn náà ni téèyàn bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan ò ní dá màá ń gbà mí kóbìnrin ni nítorí pé ìmúra wọn ìmúra ọkùnrin náà ni kìí ṣe ṣòkòtò lásán kìí sì ṣe ṣẹ́ẹ̀tì lásán eléyìí tó ṣe pé wọ́n ń wọ̀ lórí ṣòkòtò kálá kọ́dà tó fi dórí jalabiya irú tọkùnrin làwọn obìnrin tó ń wọ̀ ní ìsìn jalabiya tó ń ṣe fọkùnrin gangan ni lóbìnrin ń gbé wọ̀ wọ́n ń ṣèṣe pọ́kùnrin làwọn àbó òtí ìrọ́bìnrin tó wọ agbádọ́ ọkùnrin ni tó sì gbé jáde ní títì subhanallah ọlọ́run ọba ò ní wò wọn tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà ẹ jẹ́jẹ́ ákíyè sára oge ìranu kí la ṣe débi pé a ṣe àfiwá já géètì pọ́lọ́run ọba ò ní wò wá tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà ọlọ́run ọba màní kì í máa ṣe yàn tọ́lọ́run ọba wò yàn tiẹ̀ bá onítàn gbé ṣé ìwọ̀kuwà wọn lọ́ọ́ máa tiẹ̀ ń wọ̀ sínú rẹ̀ ń dùn. aṣọ burúkú lọ́mọ rẹ̀ ń wọ̀ tó ń yọ̀ tó ń sọ pé ah, <laughs> ọmọ ti di ọmọge <laughs> ọ̀dà ọ̀làjú ọ̀làjú kọjá àbí kí á fò ok aláìlàjú ti rí ẹni tí ń sèse ẹranko ti rí ẹlẹ́kẹta òun náà ni adayud òun náà lẹni tó ṣe rẹ̀ pé ń zina ó sì rẹ̀ ń dédé síbi ọgbẹ́nu lọ. torí kí màdàmú ọmọ bàá bínú subhanallah ọlọ́run ọba ò ní wò wọn tó bá ti jọ gbé ní dàlùkìyàmà torí ẹ kẹ́ni ibú tí ó kó bá wa tí ò ní jẹ́ kọ́lọ́ ọ wò wa tó bá di lọ́la gbé ní dàlùkìyàmà kọ́ máa wa o kọ́ máa wa torí gbogbo rọ gbogbo rọ ayé ló máa ń tán sí. Si ẹ mo fẹ́ yà o ẹ mo fẹ́ ran rẹ̀ á kọ́dà ẹ̀rọ lásán ayé ló tán sí tó bá ti kú nísìnyí ọ máa ṣèṣì ronú ẹni tí ọ̀rọ̀ àkóbọ̀ tí ó bọ̀ jẹ́ tí fáìlì rẹ̀ ò ní dá kọ́mọ wulẹ̀ yálé rẹ̀ anábì tún aṣọ pé àwọn èèyàn mẹ́ta kan àwọn òtí ẹ̀ ní wàlìjánà alákọ̀ọ́kọ́ wọn náà ni alàákùlẹ̀wàlìdáyì ọmọ tí kì í gbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu lópin ìgbà táwọn òbí náà pa láṣẹ pẹ̀lú ńtọ́takùtọ̀ lọ́hùn wọn pa aláṣẹ pẹ̀lú ntọ́takùtà nàbì sallallahu alaihi wasallam torí tóbi bá ti dánrú ẹ̀ wò kọ́ fọ́múra rẹ ni o gbogbo àṣẹ rọ́n ọmọ gbọ́dọ̀ tẹ̀lé o. Hmm. tọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀mùtí tí ó lè má má mú parọ́ ọtí kò ní wà lìjànà bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wasallam gbogbo ọ̀mùtí ọ̀daràn ni alámùpara òun ò wá ní wà torí ẹ kí wọn ni wọn ń gbà nù ọtí náà rí ẹnikẹ́ni tá a lè tọ̀wò ní ká fi mọ bó ṣe rí mọ́tọ̀wò mọ́tọ̀wò torí pé nítorí bá ti pè léèwọ̀ a kì í tọ̀wò àmọ́ ọtí ẹ̀yin náà gbó kan ọtí ó kan wọn da wàláhì kò dá kí ló wá dídì ọtí tí wọ́n fi mutí a'udhu billahi minash shaitani rajim ọ̀mùtí tí màmú para rẹ̀ wọ́n ní kò ní wà lìjẹ̀nà ẹlẹ́kẹta onani almananu bima a'ta olùsèrègùn lórí gbogbo ń tó bá ti fún yàn kò ní wà lìjànà ká náwó ká fi sàánú ká náwó ká fi bùnyàn lẹ́bùn ká náwó ká fi rẹ̀yàn lẹ́kún ńtọ́ dání ṣùgbọ́n ọ̀dà jùlọ wípé tọ́lọ̀mùbá ti fún ọ lóore ń ṣe bóòlù á sọ oore yẹn má ṣèrègùn má sì fara ni ẹni tó fún jẹjẹjẹjẹ tiẹ̀ náà lọ wà wọ́n ló rò ṣe lórí tọ́ba wa jẹ́ kó ọmọ á ṣèrè fún ọmọ nílá tí ara rẹ jẹ wọn tún wá lò ní wàlìjẹ́nà ọlọ́ni ya ayyuhal ladhina amanu la tubtilu sadaqatikum wal òdodo fi ìrègùn ẹ fi máa ba sàrà yín ẹ sì má fi ìnínilára máa fi ba sàrà yín ọba ti sèyàn lórí sọ sọ ọ ẹnu ẹ o sì ní ní onítàn lára lọ́nà tó fi jẹ́ ládàá rẹ̀ insha allah ọba pàdé lọ́dọ̀ lọ. ti ń tó gbogbo yóò yòrò dànù ni ó tún akóbára rẹ òní rálìjáná wọ kọlọ ń sànù wa. alimami Qatada ibn Du'ama as-Sadusi rahimahullah wọn lọlọ Ẹlẹ́dàá wa ó sì léèwọ̀ fáwọn mùsùlùmí láti fẹ́ àwọn panṣágàbìnrin yàwó Ọlọ́run sì léèwọ̀ fáwọn mùsùlùmí tóbìnrin bá ti jó ń zìnà tóbìnrin bá ti jó tó bá ti jó ń zìnà Ọlọ́run fún mùsùlùmí láti fẹ́. torí ẹ̀ kíyè sára o kọ̀ yẹ o kọ rẹ oní ọ̀nà á máa ṣe zina tí wọ́n sì mọ̀ pé ń ṣe zina tọ́wọ́ á tẹnu déédéé síbí tó ní lè sọ̀rọ̀ nínú aburú tó wà nínú kọ́ ọmọ pé ìyàwó rẹ ń ṣe zina kọ́ dákẹ́ kó ṣe bí ni pé irú wa bẹ́ẹ̀ máa da àwùjọ rú máa ń tú àwùjọ ká ìwọ náà nǹkan ṣebí wọ làákàsì nígbà tí ìyàwó rẹ bá sọ pé gbogbo ọmọ márààrún wọn èso ọmọ rẹ àti pé àwọn èèyàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń sì bí máa ń fún <laughs> wàá lọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ ìwọ ní ìsìn nínú márààrún òòrí kan mú òòrí kan mú tọ ètò túmọ̀ sí pé wọ́n gba zero over five àwọn ẹlòmíì náà á pín àwọn ọmọ mọ́wọ́ àwùjọ ètè dàrú bí wọ́n bá dákẹ́ tọ́jà pé gbogbo ẹ̀mí tiẹ̀ ti kú àwọn aráàlú rẹ̀ sọ pé kí n tó fi sí ọ kò sá wọn àwọn làwọn lọ mọ wàá lọ bà bẹ̀rẹ̀ àwùjọ bá dàrú nínú aburú tó tún wà ń bẹ̀ òun náà ní pé gbogbo ẹni tó bá rí i pé ìyàwó ń ṣe zina tọgbẹnu lọtí ọ sọ̀rọ̀ kò sí tàbí ṣùgbọ́n àmì ńlá lélẹyìí ọjẹ lórí pé aláníyìí o àdámà rẹ̀ ti dorí kodò àdámà tọlọ wọn bá dá lórí rẹ̀ ládàámà tọ dá tí ti dorí kodò nínú aburú tó tún wà ń bẹ òun náà ní pẹ́nìkan ò ní sí nínú àwọn èèyàn tí ó mọ̀ dájú sáká wípé ìyàwó òun ṣe zìnà tí ó wà gbẹnu lọ tí ò ní rí nǹkan kan ṣe sí i àyàfi kó tara bẹ́ẹ̀ kó bínú ọlọ́run kó bínú anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí kọ́ lọ́wọ́ bó ní wò kò ní wà lìjánná ah, ìbínú ọlọ́run ìbínú ọlọ́run bákan náà nínú aburú tó tún wà ń bẹ kó o rí ìyàwó rẹ pé ń ṣe zina kó o gbẹnu lọ́wọ́ kó o má lè sọ̀rọ̀ bí ẹni tó ṣe pé wọ́n di ẹnu rẹ̀ wípé má sọ̀rọ̀ má kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá aburú karùn òun náà ní pé la khayra fi man la yagharu ala ahlihi kò sóore lára gbogbo ọkùnrin tí kì bá ti jowú lórí ìyàwó rẹ̀ kò sóore kọ́bọ̀ ìwọ náà máa kíyè sára o táwọn kíyàwó rẹ jáde síta ohun àtọkùnrin kan jọ dúró wọ́n sì ń rẹ́rìn àrín tàkìtì ibi tá a ti rẹ́rìn <laughs> ọ̀fọ̀ jẹra ọ̀la ó dénú ya títí lọ́dún yẹ bá ẹ́ onáwárí ah, bàbá tí bóòlù ẹ̀yin náà ṣe ń ṣe bá o. ta ilaha illa ìwọ sì ń wòran kékeré kí ni bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ ọ̀dájú pọ̀ ọ̀gbádùn ọ̀gbádùn ìyàwó rẹ sọ yìí pé òun rìnrìn àjò láti ilẹ̀ yìí títí dé Sokoto lórí tirẹ́là ìgbà táwọn wá sùn tó di lọ́wọ́ òru gànjọ́ òun kàn bá tẹ́nìkan sùn lórí itan òun ni pé lọ́ba ò pé ah, ṣé o ti para mọ́ ọ̀dájú <laughs> kọ́ ọ̀gbádùn ọ̀gbádùn kí ni wọ́n wò ó rántí ìyàwó rẹ̀ fi ń tíráfù bá tí wọ́n fi wá sọ tán tiẹ̀ di pílò ńgbà tó yẹ pé kò sówú kọ́bọ̀ lára rẹ owú rẹ ti kú wọn ò tí ì gbé sinmi kò sóore lára ẹ ẹni tí kì bá ti jowú ìyàwó lórí ìyàwó rẹ kò sóore lára rẹ bákan náà wọn ní aburú ẹlẹ́kẹfà òun náà ní pé gbogbo ẹni tó bá ti jẹ́dá yóò tó ń rí ìyàwó rẹ̀ pé ń ṣe zìnà tó mọ̀ sí pé ìyàwó òun ṣe zìnà tó sì gbẹnu lọ tí ò rí nǹkan kan ṣe sí i wọ́n ní la khayra fihi la qimata lahu fil mujtama'i salih irú wọn ọ̀já máa ń kankan láwùjọ tó bá dáa àmọ́ láwùjọ tó dọ̀tí wọ́n mọ̀ pé kíni bẹ́ẹ̀nbẹ́ẹ́ ayé ń serú ẹ̀ ẹ̀rì kí wọ́n máa fi dásà láwọn àwùjọ tiwa kíni tuntun ayé ń serú ẹ̀ ayé ń serú ẹ̀ yẹn ọ̀ndà rẹ̀ ló wọ́n máa bá yé tiẹ̀ lọ àmọ́ táwùjọ bá dáa ẹ̀rì pé gbogbo ẹni tí bá ń wo ìyàwó rẹ̀ ràn tíyàwó ya panṣágàmà lọ́wọ́ kò sí tàbí ṣùgbọ́n ẹ rí i pé tí ó sì lè ṣe nǹkan kan ẹ rí i pé kò ní ní ìkọ́ bọ̀ wọ́n á ní níbi tí wọ́n ti ń ṣègbéyàwó lánàá ah wọ́n bá rí bíyàwó rẹ̀ ṣe ń takòtó pẹ̀lú ojó tí gbogbo èèyàn wá ń wò tí gbogbo èèyàn wá ń wò ní nyódì ní sọ̀dì wọ́n bá ń pé ah ọmọ rẹ̀ ànkẹ́ ànkẹ́ ẹgbẹ́rún ọ̀gbádùn àmọ́ ọ̀gbádùn èèyàn tí ó gbádùn ni ọ ṣé ìyàwó tiẹ̀ náà lọ́wọ́ á di rọ́bọ́ọ̀tù níwájú gbogbo èèyàn tí wọ́n ń wòran la hawla wala quwwata illa billah aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله وصية الله للأولين والآخرين قال الله عز من قائل ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله عباد الله nínú àwọn àwà burúkú ilé ìtẹ́sìn islam tún kìlọ̀ fún wa tó hàn wá létí wípé ká jìnnà sí ká sì mọ́jọ́ kan nínú ẹni tí ó kópa nínú irú rẹ̀ òun náà ni ìwà tí wọ́n ń pè ní at-taish at-taish wọ́n ní oní kéèyàn ó tètè máa bínú kéèyàn ó jẹ́ onínú fòfò kò tètè máa bínú ò ronú nípa nǹkan tó ṣẹlẹ̀ ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí gba ká bínú àbí ò gba ká bínú báwo la ṣe lè bínú tó báwo la ṣe lè bínú tó lórí ọ̀rọ̀ yìí òòró òjijì lọ́kàn ti sọ pé ah èyí ò lè bá ń dán wò ah mo yọ ọmọ àtàtù bẹ́ẹ̀ lọ ah èmi. ẹ irọ́ lásán irú wọn wọ́n rà gẹ́gẹ́ bí ìyẹ́ adìẹ ni níwájú ẹ̀ fùfù lẹ̀lẹ̀ wọ́n ẹ̀ rí nǹkan kan sínú gbèsè ayé wọn. ẹni tó ní làákàyè láyé wọ́n máa sọnù bí wọ́n á ti sọ́ọ̀dì gbogbo nǹkan dáadáa kó tó di pé ó bínú. ṣùgbọ́n nínú fùfù àwọn ìbínú tí ò ní láárí àwọn ìbínú tí ò wúlò ìbínú tí ó padà kábàámà lórí ẹ̀ làwọn máa bí. yọ padà dẹrù gbogbo ń tọ́ sọ yọ padà jìyà gbogbo ń tó ṣe nítorí pé inú fùfù kìí jẹ́ ká manú bí inú fùfù kìí jẹ́ ká sọ̀ra bínú ìwọ kàn máa wò pé níta ṣe yìí níta ṣe bóyá ńgbà tí wọ́n bá kó dálẹ̀ tí wọ́n bá tuntun sà ó rí i pé kọ̀gbà bínú àtúnṣe ní nǹkan ń gbà kọ̀gbà bínú àtúntò ní nǹkan ń gbà kọ̀gbà kọ̀gbà bínú àtúnrò ní nǹkan ń gbà àmọ́ ńgbà tí wọ́n bá ti jẹ́ pé kọ́lá àwọn èèyàn kò tún sọ ọ́ di bíi wèrè gbogbo ní tí o tó nǹkan wọn fi tọ̀ ọ dàbí àwọn ọmọ wẹ́wẹ́ ni tó jẹ́ pé gbogbo nǹkan táwọn ọmọ bá ṣe náà ní ọ̀dà ọ̀yá fi kọ́ọ̀pù yẹn lẹ̀ ọ̀yá lọ ṣe kínní kan ọ̀yá ó ṣe lè tún ṣe báyìí ọ̀yá àwọn ọmọ wọn mọ ọtí rí bàjẹ́ ẹ̀já tọ́ bàbá o tòní ọba di pé ọ̀yá ìwọ mélé ìwọ mélé sẹ́yìn ọmọ yìí sẹ́yìn ọmọ yìí mi sọ fún ẹ ẹ so wọ́n wá sọ ọ́ di nǹkan eré bíi bèbí torí ẹ̀ wọ́n ní ìwà tí ọ̀dà ni o ìwà burúkú ni ọwọ́ aburú bàjọ́ bálùmà tó bá yẹ pé àwọn aṣíwájú àwọn olórí àwọn olùdarí àwọn ní bá máa bínú fùfù ìlú ọ̀fọ̀ máa wà lórí àwùjọ bàjẹ́ máa wà lọ́wọ́ wọ́n ní tíyàn bá jọba àlù kan tó bá jẹ́ oníbínú fùfù má tí ìdásà pé sẹ́fẹ́ fọ́ọ̀lù máa lórí ni ìwọ gangan lọ́fọ̀ọ́ wọ gangan lọ́fọ̀ sẹ́mi pé nísìnyí ẹnìkan wá sínú ààfin gbà tó wá dénú ààfin rẹ òun wá lọ jókòó gbà tó jókòó wá mú ẹsẹ̀ ọ̀tún ó gbé lórí tòsì nínú ààfin rẹ bóyá protocol tó sì wà láàfin ni pé gbogbo ẹni tó bá wọlé kò gbọdọ̀ jókòó bẹ́ẹ̀ sẹ́mi ká lè jòló tọ́ bí wọ́n ṣe wá ń bọ̀ lọ́wọ́ pé ta lórí rẹ̀ pé torí rẹ̀ dàrú tó jókòó báyẹn abọ́ fẹ́ sórí ibú ni ẹ dákun tó rọ lọ ṣé ọwọ́ pé mo jókòó mo ká ẹsẹ̀ lórí ara wọn kò yẹ kó bá gán sọ jáde lẹ́nu ó yẹ kó kàn rán kan náà àwọn dòǹgárì ni pé kó lọ sọ pé ẹ jókòó dáadáa o àì jókòó bẹ́ẹ̀ láàfin o sẹ́wọ̀n kó ti tán nù so bàbá yẹn wá mú àwọn ọ̀rọ̀ kanṣu kanṣu kanṣu kanṣu lọ́ba gbé kalẹ̀ so bóyá ó ní tìǹ òun fẹ́ wá dá iléeṣẹ́ lẹ̀ láwùjọ yín ni níléeṣẹ́ tó ṣe é pé yóò fún ọ̀pọ̀ àìmọye nínú àwọn ọmọ yín láǹfààní àti irísẹ́ máa ṣe ló ti wá rí kó bá yín lórí báyìí lọ́ba àti ẹ má bínú o kò burú ọ̀dà bọ̀ pẹ̀lú ògo ọlọ́run ìlú òdì ni wọ́n lọ dá lé sẹ́ǹsì so bẹ́ẹ̀ ni wọ́n ní tíyẹn bá ti jẹ́ olórí tó bá jẹ́ onínú fùfù tó yẹ pé gbogbo nǹkan kéékèèké òun náà ni wọ́n máa bínú ẹgbàgbé ẹ̀ gbogbo ilé rẹ̀ náà ni ó tù gbogbo ibi tí wọ́n bá fi ṣalákòóso bẹ̀ ìní ọjà yìí pé gbogbo tí ò tó nǹkan tá a bínú sí kọ́lá irú wọn yẹ ládájọ́ ẹ̀gbọ́n tá nàbì sallallahu alaihi wasallam sọ ni ó ní la yaqdi al-qadi hina yaqdi wa huwa ghadban adájọ́ gbọ́dọ̀ dájọ́ kó wá jẹ́ni tí ń bínú nígbà tí ń dájọ́ ẹni tó jí àparò níbi tí wọ́n fi pamọ́ sí ó wá sọ́wọ́ bínú adájọ́ ó ti jí àparò ló jí wọ́n ní bẹ́ẹ̀ ni àparò ló jì fẹ́mi akẹ́ni tí tó ń sọ òun ò ní sọ pé odidi inú ń bí òun odidi àparò ló jì ah, bẹ́ẹ̀ ni àparò ló jì mọ́ dájọ́ pé kí wọ́n lọ bẹ lórí so ẹ má tètè lọ bẹ lórí o torí inú ń bí bàbá o tó bá di kórì rẹ bá rọ̀ tí wọ́n ń wo àwọn ìdájọ́ tó ń ṣe lọ́nà bá ṣe ṣé ẹ̀ tí ì bẹ́ bàbá yìí lórí àti ìbẹ́ lórí yìí tẹ́ ẹ bá lọ bẹ́ẹ̀ lórí ni ọlọ́run lọ mọ bọ́rọ̀ mi ọba ṣe rí wájú ọlọ́run kí ló dé ìyẹn jẹ́ àpàrò lásán àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ kìí ṣe kó jiyàn gbé o pé ó ti di èèyàn ló jí gbé àbẹ́ẹ̀ jẹ́ tiẹ̀ àlepa mọ̀nà ẹni tó jí ó ti di èèyàn gbé àlepa nítorí kí bàjẹ́ wọn mọ̀ bàtún wáyé má ọwọ́ ń pè é déyún ẹ̀yin náà máa fura ó dídí àparò ló jí gbé tẹ́yìn ọba dáhùn sí bí ẹ̀yin la akọ̀wé kóòtù ẹ̀yin sọ pé àparò ló jí gbé ẹ má sọ pé odidi àparò ló jí gbé torí kó ti bọ́ sọ́wọ́ bínú èwo wá lo didi nù àparò àparò rondo wọn á sọ pé odidi àparò kì í ṣe pé odidi èèyàn ló jí gbé tó bá yẹ kó odidi èèyàn ló jí gbé yẹs tó bá bẹ lórí láàrin ìjà nítorí ọ̀dà ni torí pé àwọn ẹni tí ń jiyàn gbé yòókù wọn tara rẹ̀ kọ́gbọ́n akramakumullah ẹni tó bá ti jẹ́ onínú fúnfù báyẹn wọn yẹ kó jẹ́ pé wọ́n fi wọ́n sípò àkóso nítorí pé tí wọ́n bàjẹ́ yọ pọ̀ ju tí wọ́n tún ṣe lọ. wọ́n ní téèyàn bá ti wá jẹ́ pé àwọn nǹkan kéékèèké ìní máa bí nínú kò sí tàbí ṣùgbọ́n eléyìí máa ń padà sọ̀yàn gan-an dalábòsì. nítorí pé tó bínú sí kò tó ń tà bínú sí ọ padà ṣàbòsí sẹ́ni tó ń bínú sí. téèyàn bá sì jẹ́ni tí máa tètè bínú báyẹn yọ padà tún di pọ̀ kíì torí wọn pàkíyèsí rẹ pé ah bàbá ẹ ti sinú bí ẹ ti sì ọ̀rọ̀ sọ látàrí bẹ́ẹ̀ ṣe sinú bí o pé nítorí mo sọ náà mo sọ ẹni tí o bá tẹ́ lọ́rùn ah so gbogbo irú àwọn wa yọ padà tún sọ yẹn náà di pòkì torí Islam kò fẹ́ wa fún gbogbo irú wa báwọn ó wà nínú ẹgbàá wọ̀ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Jarir ibn Abdillah al-Bajali radiyallahu anhu ọlá nàbí wa Muhammad. صلى الله عليه وآله وسلم وني إن الله عز وجل لا يعطي على الرفق ما لا يعطي على الخرق وإذا أحب الله عبدا أعطاه الله الرفق وما من أهل بيت يحرمون الرفق إلا حرموا رواه الإمام الطبراني بسند رجاله ثقات anabi sallallahu alayhi wa sallam ó ní Ọlọ́run a máa ṣe oore fún yàn o látàrí ìṣepẹ̀lẹ́ látàrí ìṣepẹ̀lẹ́ oore tí ò ní ṣe fún yàn látàrí inú fùfù oore tí ò ní ṣe fún yàn látàrí inú fùfù àti pé pàápàá gan tọ́lọ́wọ́n bá bá nífẹ̀ẹ́ ẹ̀dá kan ọlọ́run máa fún wa ní ẹ̀bùn ṣe pẹ̀lẹ́ ni. kọwaa si sí àwọn ará ilé kan láyé yìí tọ́lọ́wọ́n bọ́ yọ ìṣepẹ̀lẹ́ kù lọ́rọ̀ ọ̀nù ilé wọn àyàfi kọ́jẹ́ kí wọ́n pàdánù nǹkan tó pọ̀ tí ó ti sí ìṣepẹ̀lẹ́ nínú ilé yín ntẹ́ pàdánù yọ pọ̀ látàrí inú fùfù èèyàn pọ̀ ọmọ rẹ o wàláhì yọ pọ̀ ọmọ rẹ tọmọ bá ṣẹ̀ téèyàn jó inú fùfù ẹ lè sọ àdá èmi àdá sì bẹ́ ọmọ lọ́rùn látàrí inú fùfù kò ní sẹ́kùn kankan tó ṣe é wò tó ṣe é fi tolé nínú ilé tiyín tí ó ṣẹ́kù lálàáfíà torí ńgbà tó ń bá ń bínú fùfù o lè kọ́kọ́ wo gbogbo àwọn àwo tangaran tíyàwó rẹ̀ tónu kọ́bọ́ọ̀dù tó ṣe pé ọkọjá ká fi jẹun wọ́n á fi tolé ni láwọn obìnrin lẹ́bù ọkàn bẹ̀rẹ̀ sí ní rè bọ́lọ́kọ̀ kan pàù pàù èmi ló sọ̀rọ̀ bá ń ṣe èmi lọ sọ kọ́dà ìyá rẹ̀ gan tó bẹ́ẹ̀ pàù subhanallah ńgbà tí yọba fi di pé orí pé wá yọba rí pé gbogbo olè ti dògede àwo tangaran lẹ̀ ó kú ká tún máa sọ lẹ́tẹ̀ alẹ́ lomi ń bínú ó sì lọ gbé gbogbo nǹkan owó iyebíye tíyàwó rẹ̀ ni eléyìí tó jẹ́ fífọ́ fọ́ eléyìí tí ò sí fọ́ dáná sun lé ǹbẹ́ nù àwọn nǹkan tó yẹ pé wọ́n náà lọ rà fún omi ń bẹ ń bẹ tọ́ pò náà lọ́ra omi wa ń bẹ tọ́ pé àwọn fún ẹ torí tọ́lọ̀ kí ló wá bí ká máa ba gbogbo nǹkan jẹ́ nígbà tí èsì ṣe torí ẹ tí ẹ bá ti jẹ onínú fùfù gbogbo nǹkan ni bàjẹ́ ìtumọ̀ pé àwọn ará wà kó wá jẹ́ yọwọ́ pẹ̀lẹ́ ìṣe wọn àfi kó wọ́n ó wà nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní at-ta'anni min Allah wal-'ajalatu min ash-shaytan ìṣepẹ̀lẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ló ti máa ń wá o mímọ akájú garagara garagara ọ̀dọ̀ àṣetán ló ti máa ń wá o ọ̀dà ṣetán ló ti máa wá ẹ̀yin ẹ máa kíyèsí tẹ́yìn bá ti jó ní kanjú kanjú kanjú nǹkan púpọ̀ ló bàjẹ́ fúnra rẹ̀ láyé nǹkan púpọ̀ ló bàjẹ́ fúnra rẹ̀ láyé ẹ fi tàwọn ọmọ tí ń ṣèdánwò ilé ìwé fi ṣàpèjúwe láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi dórí gbogbo yunifásitì ọmọ mi ò ṣàdédé fìdí rẹmi nínú ẹ̀kọ́ àfi nítorí ìkánjú nísìnyí wọ́n sọ pé ìdánwò yìí a fún yín ní wákàtí mẹ́ta tẹ́ fi parí èsì ìdánwò yìí ẹni tó kọ̀ dánwò òun lọ́kọ yín òun sì ti mọ̀ pé inshàlá tó bá yẹ pé gbogbo ohun tí mo kọ yín ìbá yé yín nígbà tí wákàtí mẹ́ta bá ń ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ti yẹ kẹ́ ẹ parí mo tún wá fún yín lẹ́bùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ fi ṣe àtúnyẹ̀wò ní tẹ́ ẹ bá kọ subhanallah ìyàlẹ́nu ni ọ̀jẹ̀ sí yín tẹ́yìn bá jẹ́ ẹni tí ń mójútó àwọn ọmọ tí ń ṣèdánwò bá wọn pẹ̀lú ògo ọlọ́run tí ọgbọ̀n ṣẹ́jú bá ti lè lọ nínú wákàtí mẹ́ta ọ̀hún àwọn ọmọ mi ò ti máa náwọ́ kí ló dé èmi ti kọ́ mo fẹ́ jáde ni kí lọ kọ́ tán ọ wá jókòó tún yẹ̀ wò àmì mi fẹ́ kó àwọn èèyàn mú mi má lẹ̀ o àmọ́ ni mo ti dáhùn kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbéèrè tí wọ́n bí ọ yìí náà ni kódà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ kejì ọgbọ̀n ṣẹ́jú kéré fún a sì ní béèrè bíi mẹ́wàá jọ́sà sọ pé dandan dandan wọ́n jáde náà ni lẹ́ẹ̀bà rí nígbà tí èsì bá jáde f9 kàmá pé á mi ma ó lè jẹ́ pé orogún ìyá mi yẹn ó sìn mí dé school ó sìn ọ́ dé school báwo màmá màmá tó yẹ pé rọra ń ro fùfú tiẹ̀ jẹ́jẹ́ lábẹ́lé ọwọ́ ló sìn ọ́ dé sùkúlù <laughs> àbí wọ́n gan ló sinra rẹ̀ jáde sùkúlù irú rẹ̀ ìmọ̀ ṣẹlẹ̀ nù gbèsè ayé pípọ̀ kájúkájúkájú nísìnyí ọ̀fẹ́ kọ̀wé ọ̀fẹ́ fi gboyè nílé ẹ̀kọ́ ìwé tí wọ́n ní àwọn fún ọ tó bá pé ọ kó fọdún mẹ́ta kọ tó bá yá ọ ọdún méjì àbọ̀ ẹ wàá rí ọmọ akẹ́kọ̀ọ́ mi pẹ̀lú ògùn ọlọ́run tó bá ti sọdún alákọ̀ọ́kọ́ yóò tún wá lọ máa lu ẹsẹ̀ ipe kí wọ́n bọ̀ ń bá àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ kí wọ́n gba ìwé òun kí wọ́n fún un ní ìwé ẹ̀rí kíákíá òun ti parí ẹ̀kíní bẹ́ẹ̀ tọ̀ ńgbà tí wọ́n bá wá gbéwèé wá fáwọn ẹni tó ṣèdánwò fún wọ́n sì pé gbogbo ayé kí wọ́n wá wòran pé àsìkò tọ́mọ yìí yẹ kó lò láti kọ̀wé kò tí ì pé o àmọ́ n ti ń le lárí tó fi sọ pé òun ti òun tó nǹkan ti tó tọ́ iléèwé sì gbà pé ká yẹ̀ tó ń gba àwọn àyẹ̀wò tó wá pé ọmọ yìí o àwọn á disqualify rẹ̀ pé kò lẹ́tọ̀ọ́ láti gbàwé ẹ̀rí yìí because gbogbo ntọ́kọ is nonsense and rubbish àìmáyé ìkanjú ìlú òkèèrè ló ti lọ ọwọ́ àdélé wọn máa wẹ <laughs> ìwé ẹ̀rí wo lẹ́gbà ẹ̀ sáwọn pè mí dókítọ̀ ìwé ẹ̀rí dà tó ọ̀ gbà kankan wálé ìwé wo lẹ́kọ̀ọ́ tẹ́ fi gbàwé ẹ̀rí àìmáyérú wọn tí ọ̀ gbà kankan ìkájú ni ìkájú máa ba tèèyàn jẹ torí pọ́dọ̀ ṣètọ́ni ló ti wà so iná ẹ̀ ni pé even ọ̀rọ̀ lásán tán bọ̀ sọ má kánjú dáhùn ronú kó tó dáhùn ntí wọ́n fi lọ mọ́kànjú dáhùn ronú kó tó dáhùn pẹ̀lú ògbó ọlọ́run ọwọ́ ìlọ́ra dáhùn yìí ó rí pọ́gbọ́n ló fi mú wa tó o bá ti lè kájú sọ̀rọ̀ ó rí pé agọ̀ ló fi mú jáde àpéjọ à ń ṣàpérò wọn á ní babalágbájọ ọ̀rọ̀ ni wọ́n sọ sílẹ̀ yìí o ẹ̀yin náà dá sí i kìí ṣe pé àìsí ń bẹ láì bá wọn dá sí táwọn á máa sọ wọn o torí gbogbo àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ọ̀pọ̀lọpọ̀ tó fi dá sí òfútù fẹ́ tẹ ọpọlọ lásán ni kò sí nǹkan kan bẹ̀ ẹni tí ọba ti dá sọ̀rọ̀ láyé ẹ má tètè má dá sí ah, ọ̀rọ̀ wọn sọyún ẹ dá sí bàbá ah, ẹ̀yin náà sọ̀rọ̀ ah, ẹ̀yin náà sọ̀rọ̀ subhanallah tọ́rọ̀ bá wa kàn wọ́ ó rí adúrò ọgbọ́n tó mú jáde torí pé ó ti kọ́gbọ́n nínú ọ̀rọ̀ ẹni àkọ́kọ́ ọkọ́gbọ́n nínú ọ̀rọ̀ ẹni ẹ̀kejì ọkọgbọ́n nínú ọ̀rọ̀ ẹni ẹ̀kẹta ìwọ bó tún máa sọ lẹ́mìí ara rẹ pé tó bá lọ jẹ́ pé mi mọ kọ́kọ́ sọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí wọ́n sọ kò yé mi rárá ọ̀tọ̀ ni tí ń bá wí. torí ẹ ká má máa kánjú àtọ̀dọ̀ àṣetọ́ni nìkanjú tí máa wà. wọ́n á fẹjọ́ sùn Umar radiyallahu anhu wípé àwọn ẹni tó fi jẹ olórí lórí wa o wọ́n yàn wá jẹ Umar wa pè é ó pè pàdé láàrin àwọn ẹni tí ń so lórí àtàwọn ẹni tí wọ́n ń so lórí lé lórí bí àwọn gọ́vnà gọ́vnà ìgbà tí wọ́n wá dé Umar wa ń bá wọn sọ̀rọ̀ àti olórí àtẹni tí wọ́n ń so lórí lé lórí ó ní ayyuhannas ayyatuha ar-ra'iyya ẹ̀yin èèyàn tá à ń ṣèjọba lé lórí inna lana haqqa dájúdájú a ní ìwọ̀ lórí yín o kí ni ìwọ náà an-nasihatu bil-ghayb kíkẹ́ máa bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìpàkíyèsí ẹni àmọ́ ní kọ̀kọ̀ kọjá níìsín àwọn olórí tí ń sọ olórí o wọ́n lè má màá sí torí èèyàn náà làwọn náà wọ́n lè ṣàṣìṣe nítorí wọ́n ṣe màláìkà kọ́ ajẹ́ pé tábà tí bẹ̀rẹ̀ kútùbà jimá njojúmá Buhari yẹn oríire ò pé buhari yẹn kọ̀mọ̀tọ́ bá ṣe kíni kíni tẹ́ fẹ́ fi mú jáde kíni tẹ́ fẹ́ fi mú jáde sẹ́mi pé ní tí ọ̀padà rìsọ́ọ̀tù sí ni pé gbogbo èèyàn ọmọ wa wọ́nà láti jẹ́ pé èyí tó rí ṣe gan ó tún bàjẹ́ so eléyìí ò mú lọ síwájú bá wa tọrọ wọ nǹkan wa tó ti fẹ́ da àwa náà látún yà kéètì nù tó ẹ dákun ẹ bá wa wọ́nà tá a fi lè bá Buhari sọ̀rọ̀ wọ́n bá sì fún wa lọ́nà rẹ̀ abá lọ sásù rock gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣe pé tó bá gbọ́ kò ní rọrùn sùn fúnjọ́ mẹ́ta àwa ń bá sọ àwa nìkan nǹkan ní ti Islam kọ́ wa nù ó wúlò ju kó wá jẹ́ pé àwọn èèyàn tí ò lè yí nǹkan kan padà là ń bá sọ nítorí tó bá àwọn èèyàn tí ò lè yí nǹkan padà lẹ́ ń bá sọ wọn ò lè yí padà ní àmọ́ wọn lè bàjẹ́ wọn ò ní lè yí padà sí dáadáa àmọ́ wọn lè bàjẹ́ torí ẹ̀ Umar ni nínú eto àwa tá à ń lori lórí lẹ́yìn lórí òun náà ní pé pàkíyèsí wa ní kọ̀kọ̀ kò sì bùkátà nísìnyí wọ́n lọ bá gómìnà stéètì yín ọsọ fún pé dáǹsẹ̀ dáǹsẹ̀ ọ̀dà nǹkan tó yẹ kẹ́ ẹ tó yẹ kẹ́ ẹ fi tàwé ìròyìn pé mọ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ mọ sọkọ̀ bá tún gbé ọ̀rọ̀ sí inikini torí mọ̀ pé bó ṣe náà nù lọ́ba ẹ bá wa ẹ má jẹ́ nìkan kan gbọ́ wal mu'awanatu 'ala al-khayr nínú wa wa lórí yín ni kẹràn wa lọ láti ṣe dáadáa ayyuha ar-ru'at ẹ̀yin náà tẹ̀ wọn tá a fi so lórí lórí àwọn èèyàn inna lir-ra'iyyati 'alaykum haqqan àwọn èèyàn tá a fi so lórí lé lórí àwọn náà mà níwọ̀ lórí yín fa'lamu annahu la shay'a ahabbu ila Allahi wa la a'azzu min hilmi imaamin wa rifqi ẹ lọ mọ̀ dájú kò sí nǹkan kan tó ga lọ́dọ̀ lọ kò sì sí ntọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí tó kí olórí kọjá ẹni tó ṣe pé yóò ní àfaradà lórí àwọn ẹni tí ń sọ lórí lé lórí kó sì jẹ́ni tí wọ́n máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn ọlọ́run bá fẹ́ràn wà púpọ̀ nítorí tẹ́ bá wò pé èkú dà lọ́wọ́ yín èmi lẹ́ ń sọ bá ń sí gbogbo wọn ni ẹ lọ pa ẹ tún wọlé wọn ẹ pa gbogbo wọn tọ́lórí bá ṣe ta ni òmù kò sẹ́ni tí òmù àmọ́ ọlọ́run ẹlẹ́dàá wa ni ó padà mú ìlú ó sì túmọ̀ lórí ìjọba arọ́ tó lò ń ṣe yọ padà bàjẹ́ àmọ́ tó bá yẹ kó lámùmára àtàfaradà fáwọn èèyàn ẹnìkan níwájú rẹ̀ kò ní dá fún ọ bàbá yìí ìwọ bàbá olórí ibú yìí ìwọ kíni ó sì rà ṣe sùúrù àwọn dòǹgárì àti sọ́jà ti fẹ́ palẹ̀ rẹ̀ mọ́ ní ẹ̀fílẹ̀ ẹ dákun kí la ṣe fún yín tí ó dùn mọ́ yín gan ebi ń para kíní kan ṣe kíní kò burú ẹ kó àpò ráìsì mẹ́ta fún sẹ́mi kó àwọn èèyàn lọ pé téèyàn bá ti bú bàbá rẹ̀ yóò rí ráìsì gbà bíi ti bẹ́ẹ̀ kọ́ àmẹ́lẹ̀ yẹn ti fi kọ́ ara yín lẹ́kọ̀ọ́ kì í ṣe búbú lọ́ọ́ ẹ̀kọ́ ọmọ bú olórí tó bá yẹ kó kanlẹ̀kùn ọwọ́ náà dọ́dọ̀ wa bá ṣe fún ọ náà nù sọ àmánìsí máa kó ráìsì lọ́ọ́lé ni wọ́n bá ń wò pé kílò tó mọ́ wọ́n wàá gbé olúwa rẹ̀ o gbogbo ara àdúgbò pé mọ́ sùn o àárín àwọn adìẹ ni ó sun o torí tí wọ́n bá dé o ẹnìkan kò sì wàá gbé ọ ah, olórí yìí dà á olórí yìí ṣe kíní kan ọmọ àṣọ kò má máa bú yàn bá o torí lè bọ́nà mí ìjáde ńjọ́ mi o ẹja da dúró bá wọn ọlọ́wọ́n ẹlẹ́dàá wa òun náà là ń pẹ̀lú pé kọ́dákun kó tún wà wá sí ràn wá lọ́wọ́ kó o fi wá rí kó o fi rọ́pò rẹ̀ fún wa ọlọ́run ṣe wá lẹ́ni tó ṣe pé yóò máa ṣe dáadáa ọlọ́run dákun má ṣe wá lẹ́ni tí yóò máa ṣàìdá tí yóò máa ṣe bàjẹ́ ọlọ́run bá wa tún àwùjọ wa ṣe ọlọ́run bá wa fọ àwùjọ wa má kúrò nínú gbogbo wa burúkú àwọn àwà tí ò dáa ọlọ́run dákun ṣe wá lọ́kan nínú ẹni tí yóò máa tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kọ̀kọ̀ àti ní gbangba ká rántí pé nínú wa rí eléyìí tó yẹ ká mú mẹ́sìn nínú wa rí eléyìí tó yẹ ká máa ṣe ní gbogbo ìgbà ó náà ní ká máa ṣe àsọ̀láàtì fọ́gà wa anabi tiwa muhammed sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bí ọlọ́run àtàwọn màlẹ́kà rẹ̀ náà báwọn náà ṣe ń ṣe àsọ̀láàtì fọ́gà wa yìí. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والمشركين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله